الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله tí ó ti gbogbo ìran oore tó bá ṣẹlẹ̀ sí kó wá kò jẹ́ tó mẹ́tọ̀ọ́ sí ọpẹ́ lórí oore yìí ju ọlọ́pàá àṣẹ àti ọ̀há owó ẹ̀lọ́ àwọn ajẹ́lẹ̀ ọmọ ọba yìí òun náà ti ọba tó wà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam sí gbogbo ìran ọmọ ènìyàn pátápátá ọmọ tó wá ṣe lè yìí àáfíẹ́ ilẹ̀ fẹ́ẹ̀kọ̀ ọ̀kanwá ìgbọ́nà ọba yìí ọba àṣírí ọba yóò lóògùn bẹ́ẹ̀ ìgbòrò ọba kan kò sáàpìwé fún nínú iṣẹ́ tí máa ṣe kò sáàbìjọ fún nínú àwọn ìròyìn rẹ̀ àwọn àtọ̀ àtọ̀ rẹ̀ àtọ̀ ìjẹ́ rẹ̀ fún olórin wa aṣíwájú rẹ̀ dá ẹni tó dá jùlọ ní gbogbo ẹ̀ka tọ́lọ̀ ọba dá owó náà tó ti lo ìjọsọ̀ àwọn ìjọ lọ àdẹ́bùwà àpapọ̀ àwọn ilé àkàbí ọlọ́pàá ọ̀kẹ́wọ̀n sàhábà lápapọ̀ ọlọ́run ọ̀rẹ́ wọn káàrí gbogbo àwọn tí àárín lórí pàtẹ́ wọn àwọn àti ọlọ́pàá láti káàrọ̀ ìtàhálà irú àpá àti ìjẹ tọrọ yìí ọlọ́ ṣe wọ́n wọ́n yọ káàkiri láàrin wa wọ́n sì yọ orí wọn كتاب الله تعالى أيام كرامة كتاب اليوم لعربي أولادي الأعباد الخيرية في شهر رمضان àwọn iṣẹ́ èyí tó dá sí pé ẹ̀sìn wá gbà níbi oṣẹ́ olóore àwọn iṣẹ́ olóore yìí tí èdè àti yí tààtọ̀lọ̀ ṣàtójútó rẹ̀ nínú oṣù àti ọlọ́pàá àjá ṣùgbọ́n owó tààlà ọ̀dá kú bí ìjọ́ mẹ́lò kan tí ó fi wọlé ìṣàlá ọ̀pá tí ó rà bí ìjọ́ mọ́ndé àwọn oṣù bọ́lọ̀ bá kádàrá nínú agbára rẹ̀ àti àwọn rẹ̀ tí wọ́n rújú jọ mọ́ndé ọ̀pá láàrín ọjọ́ ọjọ́ ìjọ́ àwọn bá mú ṣùgbọ́ ọlọ́dẹ̀ tí mo bá rí ìjọ tí yóò mọ̀ jẹ́ ṣàbáàmù láti ajá ní kí àwọ̀ yóò mọ̀ pẹ̀lẹ̀ ní ọjọ́ wẹ́nẹ̀sì tẹ́lẹ̀ ìtakò ìlànà àti kéde èyí tàkọ́ káàkiri tí wọ́n ní àbá kan nínú agbègbè òun máa ń jẹmọ́ rẹ̀ lánàá inú pẹ̀lú òkú ọlọ́ lọ́mọdánà yóò bá bẹ̀rẹ̀ ní ọjọ́ kìrì àwọn kàtà ní ọjọ́ ní ọjọ́ mẹ́rin ṣẹ́rí bí ọmọ ṣe mọ́ alákọ̀ọ́kọ́ kò fẹ́ tóbi jọ ẹlẹ́ẹ̀kejì òun wípé

الخلفاء الراشدون ààrin kanú wọn tí wọ́n mú ọjọ́ ìrọ̀rùn ìlú àbí ààrin kanú wọn tó wá ní ọjọ́ lọ́dọ̀ ọdúnmà tó wá ní pẹ̀lú kọ̀ọ̀lọ́ ìjọba ìlàpẹ́ ẹ̀rùn láì mọ́ orí láì ní ìlẹ́jọ́ ìjọ ẹlẹ́ẹ̀kejì wípé nínú àkúrú èyí lẹ́gbẹ̀ẹ́ ṣe yìí onígbé yóò bá jẹ́ kí wáyà nàìjíríà kò yóò ṣẹlẹ̀ yóò lọ sí àwọn àbúlé rẹ̀ tó nígbẹ́ tó sọ yóò bá wà lọ ilẹ̀ ọ̀dọ̀ nàìjíríà àwọn ọ̀pọ̀lọpọ̀ sí lẹ́nu bóyá bá wá ní àlóṣù ó ti lọ wá ìdílé àwọn tó lọ pé tiẹ̀ ló sọ àwọn tó ti tẹ̀lé ẹlẹ́dẹ̀ẹ́ta bẹ̀rẹ̀ òun ni ó sọ fún wa wípé òun kan tí ó ṣẹlẹ̀ lọ́la torí tí ó ṣẹlẹ̀ lọ́la ẹni fún òní máa fa rẹ̀ tó fi ọlọ́pàá rẹ̀ dá à ń ṣe léyìí fún wa kárí bá a pé àwọn tó bá àwọn tó tọ̀ sí ẹni tọ̀ ọ̀la rẹ̀ àbí ọlọ́pàá àdúrà ọlọ́pàá. èyàn fi ọlọ́ọ̀bá wa ẹ̀wárí àṣẹ olóore ìwádìí àṣẹ ní ọ̀pọ̀lọ́. ìpínlẹ̀ táà gbọ́dọ̀ òun wípé ṣẹ́ rí nínú àkọsẹ́ táà tó nínú ọ̀pọ̀ òun náà ni àlùmọ̀tàdíjà àwọn iṣẹ́ tó jẹ́ ìjọsìn èyí táwọn fi ara ṣe alákọ̀ọ́kọ́ àwọn iṣẹ́ yìí àsọ̀lẹ́ra ṣe tàbí kí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ayẹ̀ èyí lọ́wọ́ bá àlùmọ̀tàdíjà tó ṣe lọ́nà pé ìrìnàjò rẹ̀. Ṣé láwọn ọmọ náà rẹ̀ á gbìyànjú láti máa fi sáàkó? Á gbìyànjú láti máa fi pè láwọn ìjọba mọ́ṣáláṣí. Ọmọ ti wá kó tó àwọn ọmọ rẹ̀ yìí sá. Á wà tún wá ṣe olúkòkòrò láti kó tó àwọn àbáṣe náà wá sí láwọn ọmọ tó gbogbo láti gbogbo àtàwárí àwọ̀wáṣí àwọn ìrún àṣepọ̀ rẹ̀ èyí tí máa wá síwájú ìwọ̀n ọ̀ràn ẹ̀yà tàbí èyí tí máa wá lẹ́yìn ìhóhùn ọ̀ràn ẹ̀yà àkùnjò. Bẹ́ẹ̀ náà, nínú àwọn èrò tàbí ẹ̀ka ó ń gbó láwọn ìwọ̀n àṣepọ̀ rẹ̀ nínú oṣù mọ̀tọ́rọ̀ òun náà ní ìṣù láti jù ha ààbòtò ìwọ́nà sí náà nínú àwọn ọ̀run táàbù lójútó nínú ọ̀dọ́ òun náà ní láti jù ha èyí tí ààbòtò lẹ́yìn ìgbàta ìgbòkò sí mọ́ṣáláṣí nígbàtà nípa ìṣòro àwọn aṣàkàtì ọlọ́ tí tó lọ sí tó omi jáde gbogbo wa jáde lẹ́yìn tí ọkọ̀ ṣẹ́jú tó jáde àwọn àti àyàkìlà méjì àlẹ́bíwá mahamadu lásẹ́lẹ̀ àlẹ́bí ní ẹni bá ṣe léèkì nígbà ìgbòmò ẹ̀sán tí ó gbà òun náà ni ẹ̀gbọ́n ẹdínwó tí ó máa ní àjì nínú bá gbogbo láwọn ọmọ òṣèlú rẹ̀ nínú ọ̀pọ̀ òun náà ni ìgbà ìyẹ̀jú láti àwọ́wì lẹ́yìn yìí á kò ní ìyẹ̀jú ààbòdó ìyàwó lẹ́yìn torí a rí lọ́pọ̀lọpọ̀ tí àtàrà ilẹ̀ wá bí tàbí wa ìrọ̀kan ìyàwó lẹ́yìn wa ìrọ̀kan àpọ̀lọpọ̀ àwọn ilẹ̀ rí tàbí wọn náà ní ìyàwó lẹ́yìn wa àwọn tòríkọ́ àti ìrántí àwọn olùwárí ọ̀rọ̀ ti wá wà lọ́tọ̀ kí á fi lẹ́tọ̀ wá ní ọ̀tọ̀ tó ti lẹ̀ dájú wípé tààrọ́ ti tàbí kì á fi lé kì á fi lé ìrẹ̀lẹ̀ kó jẹ́ tààrọ́ mi. àwọn ọmọ àṣọgbọ́ rẹ̀ ìbáraẹ̀ náà ìjà ara ààrẹ ìbáraẹ̀ nílé o láti bójú tó wọn. nínú tí a tún kìlẹ̀ fún láti máa ṣe níṣẹ́ olóore tí wọ́n bá òun náà ni ṣìlọ́ àlùkò hàn áàkà àlùkò hàn kìí púpọ̀ àtọ́fọ́wá àwọn tó láti wọ́n tó kọjá bí wọ́n ṣe mọ́ kó lókè ìka àlùkò hàn kìí sí àwọn tó ṣe á táwọn kan wá ní pé bàbá àwọn eléré yìí káwọn náà gbé èyí ó béèrè pé ká gbé aka àlùkò àti ọ̀nà pẹ̀lú àwọn òṣèlú àmìkà àlùkò á pẹ̀lú àwọn ìlànà àmìkà àlùkò á pẹ̀lú tí wọ́n ní àgbèkà àlùkò á ti láti lọ gbára láàlá ذكر الله عز وجل أعوذ بما نفسي الله على الاتحاد تحديدا إذا شرط الله إذا شرط الله استغفار إذا أعوذ بشيء الله صلى الله عليه وسلم حاول الله إذا تدعى الله لا تقوى إلا بالله

ẹnu wa kópa sóko níbi ìbáṣe ní ìbáṣe ọlọ́pàá àgbà. Ẹwà ìfẹ́ ti ta mọ́lá sọ yìí, kó wá sọ̀rọ̀ ọlọ́pàá àgbà ti tójú, kábàrò tí ó tọ́, kábàrò tí ó tọ́, ìtọ̀wọ́ tí nínú agbára ìtọ́jú ọlọ́ọ̀bá yìí òun náà ní wípé ká máa gbọ́ wà sí ìrọ̀lọ́ máa gbọ́ wà sí ìrọ̀lọ́ máa gbọ́ wà wọ́n ti gbóná àfíà wọ́n ti ràn wá sún náà tí wọ́n gbọ́ sọ́nà lórí kí ọlọ́run fẹ́ kí ọlọ́run fẹ́ kí àlẹ́bí pàkíyèsí wa tó jẹ́ àmàṣe tí a lè wọ́n máa ń tó lè wọ́n lè sí. Èyí náà lọ máa ibi wọ́n ti ṣe láti kò sílẹ̀. Àbẹ́bí tí a máa bẹ láàrin wa táwọn akọ́lọ́ ní tẹ́sì àtàwọn akọ́lọ́ ní ìlú. Gbogbo àwọn kan wọ̀nyí lára àwọn olóore tí ó ṣe fún ààrùn tí ó ṣe ní ìjàmbá tí ó pè é dáadáa tó pọ̀ wájú ọlọ́run torí pé ààrẹ nìkan kọ́ ní iṣẹ́ láti rọ̀ lọ́wọ́ gbogbo àwọn ṣẹlẹ̀ láàkà yìí áàpù fún ààrẹ làwọn ló ṣe ní yóò fi tẹ̀sí fún wájú ọlọ́pàá lọ́wọ́ àwọn ọmọ àjọ ọ̀dà ààrẹ lára àwọn ṣe lórí kò rẹ̀ ṣàdúrà àwọn ṣàdúrà nínú àwọn ìgbà yìí gbogbo ara àwọn ìjábà àwọn àsìkò tí wọ́n máa ṣe ní tọ́rọ nàìjíríà a bójútó àwọn àsìkò yìí láti máa fi di ọjọ́ nínú ilé oṣù ọ̀dọ́ lórí àwọn ìkáàtà àfẹ́ tí a lọ́dọ̀ àlàbójútó láti gbé àjẹ́ ìkọ́ bá a bójútó

torí àgbòkà yìí àdó àlàmáṣe ọlọ́run ní ọlọ́run gbà àwọn ọmọ ní wípé láti ìrọlọ́run wà ní sọ́mà kọ̀ọ̀kan ẹgbẹ́ tí ń kí ọlọ́run bá ń fi àgbò ó fi àlùbáríkà tó pọ̀ sí àgbò náà àgbòdo bákan náà tàbá ìfúnnọ́bílà ìbúrí náà yẹ wá ní pé gbọ̀wọ́nọ́bílà tàbá ní tàbá ní àgbò aláwọ̀ àkùdá èyí tá a bá fẹ́ ta bá bọ́ lọ ọlọ́run ti fi jẹ̀rọ lọ́wọ́ gbà á lọ́wọ́ gbà á gbìyànjú á wà lóko àwọn àkùdá bá fẹ́ tó lọ nígbà tá a bá fẹ́ ta bá àbójú òwú tá a bá fẹ́ lọ́dọ̀ọ́lọ́wọ́ ìgbà tí máa ṣe yìí nínú ọgbàgbọ́ ìdá àwọn kàwàní nínú iṣẹ́ àwọn olóore tó lẹ́lẹ́ àkójútó ní orílẹ̀ ìrọ̀lọ́ láti náà àwọn olùsọ́lápọ̀ ṣíṣe àwọn olùsọ́lápọ̀ àlẹ́wọ̀ àwọn olùsọ́lápọ̀ àlẹ́wọ̀ ẹ̀rí tó lápọ̀ tó lórí sí ẹ̀wọ̀n ṣe láyé òun náà ẹ̀kẹ́ sàárà sí ẹ̀rọ ìsọ́lápọ̀ kò kákápọ̀ aláwẹ̀ aláwẹ̀ kan tó ló jẹ́ nínú sọ́lápọ̀ òun náà ní pé káàkiri ẹ̀sìn àwọn táàpà ìkókò jẹ́ káàkiri fún káàkiri láfún wọn ìsọ́lápọ̀ kódà ìsọ́lápọ̀ ẹni tó lọ bìkan tí òun tó lọ bá wà sí lọ́dẹ̀ láti wọlé ẹ̀fún tí ó ti lọ tí ó ti bọ̀ ìlọ́pọ̀ wọ́n lè ti náà ilé ìjẹ́ àwọn ṣe olóore tó fẹ́ jẹ́ ṣe oríri nínú oṣù ọ̀pọ̀ ara rẹ̀ wọ́n rẹ̀ wípé ẹ̀ta jọ ní àpọ̀ tàbí lọ́rọ̀ tí ìfẹ́ láàrin ara wa ẹ̀jẹ̀ àti ìtùkà ti dúró ẹ̀ tí wọ́n ká tó wọlé wò àti ọlọ́pàá Allah ya rahmatullahi wa barakatuh